Tóyìn Abraham ni àwọn èèyàn ti ń bu ẹnu àtẹ́lù lórí social media nípasẹ̀ bí ó ṣe ṣe nǹkan kan tí ó gbẹnu tán lórí Instagram àti nípasẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí látòrí Twitter ẹ tún kàbọ̀ sí ìtẹ́ TV ní abalalágbo òṣèré abalalágbo òṣèré apá sọ́ṣẹ́ lọ́yọ́ ní yorùbá movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ńkọ́ ẹ bá fún fídíò ní thumbs up like rẹ lọ sínú comment section last week ẹ bá dá sí nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú movie industry yìí kẹ́ni má gbàgbé láti click lórí subscribe fún ìtẹ́ tv ní nǹkan bíi ọ̀sán òní ó ní pé tó ló di pé Tóyìn Abraham sunkún síta tó bẹ̀rẹ̀ sí ń pariwo pé òun ṣe tán àti para òun ṣùgbọ́n kí òun tó di ẹni pé òun máa kú òun máa kọ́kọ́ ṣe mẹ́sọ̀ wípé gbogbo àwọn tó ń bú nìhun ní online òun ni òun kọ́kọ́ jà takuntakun láti rán wọn ní ẹ̀wọ̀n ká tó tẹ̀síwájú ẹ̀rẹ́ kákọ́ gbọ́ nípa bí Tóyìn Abraham ṣe ìṣẹ̀lẹ̀ yìí ṣẹṣẹ̀lẹ̀ orí social media ìkan nínú àwọn tó ń lo Twitter ìyẹn X òun ló ti post nìkan bíi oṣù mélòó kan sẹ́yìn tó sọ wípé ó ṣeé ṣe kí Tóyìn Abraham kí ó gbawó lọ́wọ́ president wa Tinubu láti lọ transplant irun sí orí ọkọ rẹ̀ ó tẹ̀ tó sọ wípé Tóyìn Abraham kò tún kò wà lára àwọn tí ó lè dúró láti tún orílẹ̀ nàìjíríà ṣe látara wípé ó ń sọ̀pọ̀tì ẹgbẹ́ òṣèlú APC eléyìí ti mú nǹkan tó kó ó fa awuyewuye láàrin àwọn olólùfẹ́ Tóyìn Abraham láti ọjọ́ tó ti pẹ́ nígbà tí ó di pé ọ̀rọ̀ ó kan èmi ló kàn ṣe èmi ló kàn ló ti mú káwọn èèyàn máa sọ wípé àwọn ò fẹ́ sí lẹ́yìn Tóyìn Abraham. ó wá di iṣu atayanyan lórí social media ní nǹkan bíi ọ̀sán òní látàrí bí oríṣiríṣi àtẹ̀ránṣẹ́ rìtúìtì àti póòsì fi ń jáde nípasẹ̀ bí àwọn nàìjíríà ṣe ń pariwo wípé kí tóyìn abraham lọ tú ọmọkùnrin ará twitter ìyẹn x kó lọ tú sílẹ̀ látàrí pé nígbà tí ọmọkùnrin ti sọ wípé ó sọ̀rọ̀ sí tóyìn abraham tó bẹ̀rẹ̀ sí ń búlẹ̀ náà láì nǹkan bí oṣù méjì sẹ́yìn ni tóyìn abraham ti ní kí àwọn ọlọ́pàá kí wọ́n gbé ọmọkùnrin yìí kí wọ́n lọ tì í mọ́lé nǹkan tó wá fi di iṣu atayanyan lórí social media lónìí ni bí ìkan lára àwọn social media user Twitter náà tún lọ kọ síbẹ̀ wípé kí Tóyìn Abraham lọ tú ọmọkùnrin sílẹ̀ ó tẹ̀ ṣàlàyé wípé ìyá tó bí ọmọkùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀ yìí ìyá náà gan wà ní iwájú àgọ́ ọlọ́pàá tó ń sunkún tí ó ń bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá pé kí wọ́n tú ọmọ òun sílẹ̀ ẹlẹ́ mú kí gbogbo àwọn Nàìjíríà máa bínú sí Tóyìn Abraham wípé àwọn ò nífẹ̀ẹ́ sí nǹkan tí ó ń ṣe wípé ó ṣeé ṣe kó máa lo agbára influence celebrity tó ní láti máa fi ọwọ́ ọlá rẹ̀ láti máa fi bọ ọmọkùnrin lójú òun àti ìyá rẹ̀ ó wá mú kí àwọn èèyàn máa lọ sí orí Twitter láti lọ máa rìpọ́ọ̀tù Tóyìn Abraham wọ́n tẹ̀ tó tẹ̀síwájú láti kọ ìmúránṣẹ́ sí iléeṣẹ́ Netflix yẹn iléeṣẹ́ tó máa ń gbé àwọn múfì jáde sí orí Netflix ẹ̀ ti máa rí àwọn sinimá múfì wò lórí Netflix yẹn wọ́n tún kọ ìmúránṣẹ́ wípé kí iléeṣẹ́ yìí kí ó ti gbogbo fídíò ìyẹn gbogbo àwọn movies tí ó jẹ́ ti Tóyìn Abraham ní ọ̀dọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ oríṣiríṣi petition oríṣiríṣi write up ránṣẹ́ sí iléeṣẹ́ netflix pé kí ó bring down gbogbo àwọn movies tó ṣe ti tóyìn abraham eléyìí wá mú kí gbogbo àwọn celebrities àwọn kan tiẹ̀ láwọn support tiẹ̀ àwọn kan ní ó ti ṣẹlẹ̀ sí rí ó ti ṣẹlẹ̀ sáwọn náà rí láti kàn máa búlé àwọn ní online àwọn ọ̀dẹ̀ ní láti máa lo agbára lórí ọmọ nàìjíríà kankan àwọn kan tẹ̀ ní rárá o ẹgbà tí àwọn bá gbá tóyìn abraham àti ọkọ rẹ̀ wọlé káwọn tó padà lẹ́yìn wọn torí wípé wọ́n ti lọ sí gbogbo àwọn social media pátá láti lọ máa report account wọ́n tún kọ ìwé ránṣẹ́ sí Twitter ìyẹn X tí Elon Musk tí wọ́n ń tàgé Elon Musk ní Twitter wípé ìkan lára àwọn ọmọ Nàìjíríà òun ni ó ti ń tààfin sí nǹkan tí ẹni tó ní Twitter sọ wípé o láǹfààní àti sọ nǹkan ìyẹn free speech lórí Twitter wípé ìkan lára àwọn ọmọ Nàìjíríà ti ń tako òfin tóun fi sílẹ̀ tó mú kí gbogbo àwọn èèyàn máa lọ rìpọ́ọ̀tù àwọn àkáǹtì tóyìn abraham wọ́n tẹ̀ tún wá ń tẹ̀síwájú láti máa pé àwọn fẹ́ bà kàrí àtóyìn abraham jẹ́ tán kanlẹ̀ láti fi kàn máa lọ rìpọ́ọ̀tì ẹ̀ ní orí netflix kílẹ̀ yín wá rí sí eléyìí kílẹ̀ rí sí nǹkan tó lọ lọ́wọ́rọ́ èyí náà dẹ̀ mọ ọ̀rọ̀ ọmọ nídìí nàìjíríà wọ́n ti búlì èmi náà rí lẹ́hàn náà tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí mi wípé gbogbo àwọn fídíò tí mo rí lè síta pé ó dàbí mo fi ń wá traffic ni kò sí nǹkan tí àwọn èèyàn lè sọ síyàn ní online ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ́ ká lo agbára tá a ní lọ́wọ́ láti fi sọ pé torí pé mo jẹ́ celebrity àbí àwọn èèyàn mọ̀ mí mọ́ nǹkan tí mò ń ṣe láti pé kí a fi rẹ́ ọmọ ẹnìkejì wa ká fi rẹ̀ jẹ kí lẹ wá rí sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ bá lọ sínú comment section ẹ bá wa dá sí kẹ bá wa contribute sí lórí ìtẹ́ tv comment yín pátá òun là máa wò tá máa reply sí gbogbo àwọn comment yín ẹ ṣe tẹ́ ẹ máa wo ìtẹ́ tv tó bá tó dìgbà kan náà a máa mú nǹkan lórí ìtẹ́ tv ní abala lágbo